Yorùbá Gidi TV. mo mọ̀ mọ̀ kí wá kú ọdún o àkú ọdún àkúyèdún ọdún ayọ̀ lámọ̀ọ́sẹ̀ lágbára ọlọ́run ọba ànínú ọdún tuntun táwọ̀ yẹ onírògùn banú jẹ́ a ò wọ̀n mọ̀ ní ìrẹ́fọ́ o a ọ̀fọ̀ ó kéré tóbi wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà lé wa lágbára ọlọ́run ọba ọdún ayọ̀ ọdún owó ni ó jẹ́ kò mọ̀ níjẹ́ dùn bànújẹ́ lágbára ọlọ́run ọba mo kí gbogbo wa kú ọdún o mo mọ̀ kí wa kú ọdún o àṣẹ ìsàmọ́dún àṣẹ ìsàmọ́dún àṣẹ ìsàmọ́dún lágbára lọ́wọ́n ọba a ò ní fọwọ́ ọgbọ́mọ sí ọkọ wa ò ní kú o aya ò mọ̀mọ̀ ní kú mọ́ wa lórí o gbogbo ohun rere ohun ayọ̀ ta lé lọ́dún tó lọ gbogbo rẹ̀ lọ́wọ́ wa ò bá lọ́dún yìí lágbára lọ́wọ́n ọba happy new year ẹ̀yin olólùfẹ́ mi. láti ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn a kí yín a kí yín dáadáa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV a mọrírì àdúrótì àti ìfẹ́tẹ̀ẹ́nisí wa ọdún tuntun 2023 ọdún ìgbéga ọdún ayọ̀ ọdún àlàáfíà ni yóò jẹ́ fún gbogbo wa yóò ṣeé ṣe o 你是我，我学我。 Havaí. tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa là wà lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí. more do